Ibrahim Ayọ̀lá. láti ìpínlẹ̀ o. láti ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ ṣé. gẹ́gẹ́ bí àwọn adarí wa ní ní ní ìlànà ti Oòduà tó jẹ́ àwọn adarí wa ń bẹ̀ tó jẹ́ kó yé wa ni pé October first abẹ́ṣẹ́rálì àmàṣẹ́rálì káàkiri láti fi ẹ̀hónú wa hàn pa fẹ́ ṣe kí ni a fẹ́ dá dúró nítorí fojú wa rí òtítọ́. àwo pa fẹ́ fi ogun gbà àjẹmọ́ pa fẹ́ fìjà gbà a pé a fẹ́ yanjú ẹ̀. ẹ̀yà ẹ̀yà míì tí ń ṣe ẹ̀yà Yorùbá fún àpẹẹrẹ ogun Fúlàní lẹ́nìí ogun darandaran lọ́la ogun boko haram lẹ́nìí ogun gbá lọ́la oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ kó máa rí àwọn ìjọba wa ní ọ̀kọ̀ sí ẹ wọ àwọn tó àwọn ọmọ ìyá wa tó wà ní outside country most of them tó ń sọ fún wa ni pé àwọn tó jọ mọ ìlú ọ̀hún ṣiṣẹ́ ọjọ́ ẹ̀ ń gbowó ẹni tí tó bá ní ìdí ọ̀hún gbà ọ̀wọ́ àtàwọn àjọmọ̀ ìlú nínú ìlú wa tí ìyà ń jẹ wá ṣe é kó máa rí bẹ́ẹ̀ tá a bá dá dúró láfi mọ bóńkálukú ṣe ṣe bí bí bí ẹ̀yà kọ̀ọ̀kan bó ṣe ṣe kinní tó. bẹ́ẹ̀ ni aláwọn adarí tán wà pẹ̀lú wa bíi ààrẹ wa Gani Adams àwọn náà wà lára wa. àti àwọn wo àti àwọn wo. àjẹ àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nílùú òyìnbó ni ní Dubai ni ní USA ni lóríṣiríṣi kọ́ńtì káàkiri Spain ni lóríṣiríṣi wọn náà wà pẹ̀lú wa àwọn náà jẹ́ ṣe kí ni àwọn ọba fọwọ́sowọ́pọ̀ pé kò sí wàhálà báwo jẹ́ pé ọ̀nà tá a fẹ́ gbà ọ̀nà tó tọ́ ni ṣé ká fẹ́ fi wàhálà gbà ṣé ká fẹ́ fìjà gbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wa kò fa wàhálà lọ ẹ jẹ́ fún ní àpẹẹrẹ kan àpẹẹrẹ àwọn nǹkan kan a dá àmọ̀tẹ́kùn lẹ̀ torí káà náà lè bá ní tá a lè bá fi rí òmìnira gbà ni àjẹ̀dálẹ̀ pé kíjọba bá wa fi ọwọ́ sí i àdálẹ̀ pé àwọn ọmọ Yorùbá a fẹ́ lọ a fẹ́ gbara wa lẹ̀ ni ìjọba wa sọ di ní tó fi ń jẹun báyìí tí ò jẹ́ kó rí bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ mi lẹ̀ màtó máa gbowó lórí ẹ̀ ṣé nǹkan gidi nìyẹn ọ̀nà táwọn ìjọba yìí ń gbà ṣàwọn nǹkan fún wa kò ṣe tó tá a bá dá dúró a mọ̀ a mọ̀ bí bí òǹkálukú ṣe tó bí ẹ̀yà kọ̀ọ̀kan ṣe tó a mọ̀ ẹ̀yà tó bá ń pé báyà kan ìgbà yẹn lá. nígbà táwọn àwà ìgbọ̀n tó wà lọ́wọ́ ẹrú tó náà wà nípò ẹrú nígbà kan tó yá òun náà di kíni ó dá wà yóò le díẹ̀ ni bọ́mbà tó bá yá àmọ́ jadùn bẹ̀ tó tàbá gbòmìnira tó ń kálukú wà tẹ́lẹ̀ wà tẹ́lẹ̀ wà ẹ̀ kò ní sí wàhálà ogun léènì darandaran lọ́la Boko Haram lọ́túnla wàhálà yìí ti pọ̀ jù. ìyìn táwọn ni à ń kó pọ̀ mọ́ ìyìn àwọn ẹ̀yà míì tán ní. olófin jẹ́ kí òbí kó máa di odidi a tẹ́lẹ̀ tá a fi wà pọ̀ ni pé eléyìí nítorí nítèmi náà ní ká kó pọ̀ kó di kíni kó di didi pàtàkì bá a ṣe ń kó pọ̀ yẹn wọ́n sọ gbogbo di rádaràda mọ́ wa lọ́wọ́ ni tó dàtí pé ẹja tẹ̀ dá dúró ká dá dúró wò ká wá wò bó ṣe máa rí fún jù.